burú pọ̀ kò gbẹnu rẹ̀ kò gbẹnu èmi náà tá a bá mọ bá ṣe ju ọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn tá a bá mọ bá ṣe ṣe jámù láàrin àwọn ọ̀rọ̀ tó jẹ́ mùtẹ̀lifáàní why can't we go back to the scholars why bẹ́ẹ̀ ṣe ń dáná wàhálà rèé. tó fi di ogun bọ́ọ̀ bọ́ọ̀ pa bọ́ọ̀ bọ́ọ̀ bù lẹ́sẹ̀ kò ń bí wàhálà nìyẹn ádámù lè àhàlíyà ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ̀rọ̀ lọ́rọ̀ òtọ́ sí lẹ́nu ìyẹn ò ti yé wa dáadáa báwọn torí àkókò sọ pé gbogbo ìdí mẹ́rẹ̀ẹ̀rin yẹn kọ́ ẹ má tako ọ̀rọ̀ tí ìyàpẹ̀ ẹnu bá ti wà lórí rẹ̀ bí kò ṣe ọ̀rọ̀ tí ẹnu bá kò lè lórí tẹ́nìkan bá wá tako yẹn á gbógun tì í ìkejì ìkọjá ẹnu àlà ẹ má jà kọjá ẹnu àlà mọ́ ìkẹta àníyàn tá la fi ń ṣe wáàsí àníyàn wa ti kú òní lè láì ó ti di ti yahoo ó ti di ti eh, YouTube àníyàn YouTube la fi ń ṣe wáàsí àfi àníyàn lè láì ṣe wáàsí mọ́ ẹ̀jẹ̀ á lọ ẹ̀jẹ̀ lọ wọ́ọ̀ṣì ara wò ká wọ́ọ̀ṣì ara wa dáadáa ẹlẹ́ẹ̀kẹrin òun ni ẹni tọ́rọ̀ òótọ́ sí lẹ́nu ọ̀rọ̀ tí òótọ́ sí ọ lẹ́nu mọ́ sọ ọ́ àwọn nǹkan tí ń bí ká fi ọlọ́pàá gbéra wa nìyẹn níparí níparí kí ni kọ́nsíkwẹ́nsì ìfọlọ́pàá gbéra wa àti mọ rísìn tàbí fọlọ́pàá gbéra wa ká lọ sọ́ra fún rísìn wọ̀nyẹn ok torítorí bá ń fọ́ yàn a gbọ́dọ̀ mọ kí ló forí fífọ́ tí inú bá ń yàn a mọ kí ló fanú rún ìyẹn ni ó jẹ́ ká mọ oògùn tá a sà sí ìyẹn ni ó jẹ́ ká mọ oògùn tá a lò sí so àti mọ tí ń bí fífi ọlọ́pàá gbéra wa ok àti gun kìíní àti gun kejì ẹ dákun ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe rẹ̀ kí wá ní consequences ìfọlọ́pàgbéra wa ǹjẹ́ ẹ mọ̀ pé tá a bá ti bẹ̀rẹ̀ sí ní fi ọlọ́pàgbéra wa ìtumọ̀ ẹ̀ ni pé ìtumọ̀ ẹ̀ ni pé ológìní àti ológìní bára wọn jà ọ̀kan wá lọ fi ẹjọ́ sùn kìnìún pé kó wá parí ìjà ológìní àti ológìní wọ́n ń bára wọn jà ọ̀kan wá gbé ẹjọ́ lọ bá kìnìún ẹ dákun sọ yẹ kó ológìní lọ gbé ẹjọ́ lọ bá kìnìún tàbí ká sọ pé ewúrẹ́ méjì ń bára wọn jà tàbí àgùntàn méjì ń bára wọn jà wọ́n wá lọ fẹjọ́ sùn kìnìún. èwo nínú méjèèjì ni kì í ṣe ọ̀tá kìnìún. báwo ni kìnìún ṣe parí ìjà yẹn fún ewúrẹ́ méjèèjì tẹ̀mí wò ní lọ sí i gbogbo ilẹ̀ ẹ̀mọ sísítẹ́ẹ̀mù nàìjíríà kódà tó a bá lọ fẹ́ kílèmù ráìtì ẹ̀ kì í ṣọ̀fẹ́ bẹ́ẹ̀ ni tó fẹ́ kílèmù ráìtì lọ́wọ́ rẹ̀ bí ó ṣe máa dààmú bẹ́ẹ̀ ni wọn náà tó fẹ́ kílèmù ráìtì wọn náà máa dààmú ẹni tó fẹ́ kílèmù ráìtì bí bá ṣe ń náwó ti ń nára bẹ́ẹ̀ náà ní ẹni tí wọ́n fẹ́ claim láti lọ́wọ́ rẹ̀ òun náà mọ̀ náwó yọ̀mọ̀ nára. àwọn lọ́ọ̀yà sí igun kìíní igun kejì àwọn méjèèjì ni wọ́n sì máa sọ pé ẹjẹ́ àtẹ̀ iwájú ẹjẹ́ àtẹ̀ iwájú nítorí wípé ìtẹ̀wájú wa lórí ọ̀rọ̀ àgọ́ ọlọ́pàá ó ń já sí promotion fún lọ́yà tó bá wí ní kéèsì ó sì ń já sí nǹkan àpò fún wọn pẹ̀lú. ọ̀rọ̀ tèmi ní lọ́kàn tí mo fẹ́ sọ nìyẹn láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kóòrùn tó wọ̀ ẹni tó bá ní ìbéèrè tí ó sọ̀rọ̀ tí tọmọ sókí tó fẹ́ fi kún tí mo sọ yìí nọ́mbà mi yẹn náà ni kò fi pè ní bá fẹ́ pè wọlé nínú ẹ̀ tẹ́ wà lórí ètò ìgbàláyè wà fún yín kọ́mọ́gẹ́ pé èmi nìkan ni mo dáa pin mo dáa mo dáa pa mo dáa pin nírọ̀lẹ́ tòní ẹ̀jẹ̀ ń fi àyè lẹ̀ fún yín so kò sí oore ń bẹ̀ fún wa ọlọ́pàá ò lè bá wa yanjú ọ̀rọ̀ wa ìjọba ò lè bá wa yanjú ọ̀rọ̀ wa a kàn fẹ́ máa fi àsìkò wa tí ò tó a tún fẹ́ máa ná dàságọ̀ ọlọ́pàá ni ẹ̀ ṣe já lo káyiri àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yẹn wò kọ́ ìdá ọ̀rọ̀ ìtìláf àti ọ̀rọ̀ ìjìmọ́wù kama máa rántí ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ bákan náà káyé tayọ ẹnu àlà síra wa mọ́ bákan náà àníyàn wa tó ti ń bàjẹ́ tó ti ń di àníyàn yútùbù ká dá padà sí àníyàn lìláyì òkè ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ tí ò bá sì gẹnu wa káyé sọ mọ́. ọ̀rọ̀ tí ò bá gbẹnu wa káyé sọ mọ́ ká máa padà sọ́dọ̀ àwọn àfáà táwa bá gbà pé àfáà ni wá sáà gbà pé àwọn àfáà kan ti lọ ní ṣáájú ni tá bá gbà pé a rí àdìsí kan lónìí táwọn tó lọ ṣáájú wa ṣé wọn ò rí àdìsí yẹn ni ṣé gbogbo wọn ni wọ́n wá dákẹ́ gbogbo wọn ni wọ́n wá wu ẹ̀sìn ràn lórí àdìsí yẹn ọ̀ǹtìgbà táwa tó wá dé tíráyà kan bẹ táwọn àfa ò ṣàlàyé ẹ̀ ni sádìsì kan bẹ táwọn àfa ẹ̀sìn tí wọn ò ṣàlàyé rẹ̀ ni ẹ́ ẹ mọ̀jà á máa sọ̀rọ̀ tẹ́nu wo ní máa gba ẹ mọ̀jà dá wàhálà síra wa lọ́rùn ọwọ́ á di pé ọlọ́pàá lónìí ọlọ́pàá lánàá ọlọ́pàá lọ́la sọlọ́pàá ní ọba wa darí ọ̀rọ̀ ẹ̀sìn wa ni sọlọ́pàá máa ń tẹ́sìn wa sọ ni ṣe bẹ́ẹ̀ ilẹ̀ pẹ̀lú ayé láàfáà go by the etiquette of preaching ẹ jẹ́ ká lọ pẹ̀lú àdáàbù wa àlùwàlẹ̀ richard ẹ jẹ́ ká lo àwọn ẹ̀kọ́ tí wọ́n gbé kalẹ̀ fún wa náà Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa o gbogbo àwa tí a wà pẹ̀lú mi lórí prógrámù yìí ẹ jẹ́ ká ṣíà prógrámù yìí ẹ jẹ́ ká ṣíà prógrámù yìí so ní ti ọ̀dọ́ ti tèmi pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run kọ́ídà yẹn èyí ń gbìyànjú àti máa ṣiṣẹ́ tọ̀ ìní máa tayọ ẹnu àlà nínú ọ̀rọ̀ mi ìní jẹ́ ó ká mi láàjú ọlọ́run lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe fi dá wákà pé má jẹ́ kó ká ọ láàjú ọlọ́run lọ mi ò ní jẹ́ kó ká mi láàjú ọlọ́run lọ pẹ̀lú ògo ọlọ́run ẹ wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò wulẹ̀ ní àníyàn blogging torí pé n ní àníyàn pé màá gbowó lọ́wọ́ YouTube so ẹ sì rí i pé ńgbà tí ọ̀rọ̀ ká máa lo system láti fi ṣe program ńgbà tó di pé ń fún mi pírọ́blẹ́mù mo yà ń lo jẹ̀kú rẹ dí ṣebí kò ti rí mi kò ti gbọ́rọ̀ ẹnu mi ni ìgbà tí ì ṣe pé bóyá mo fẹ́ máa bá ọkọ̀ olówó ọjà tó ń tà tí ń tún máa fi rówó ń bẹ̀ so kò lè tó báwọn kò lè tó báwọn lọ́dọ̀ ẹ̀ńtà nìyẹn ẹ̀bá lálàáfíà ó rí i pé àmù simple àmù simple àmù simple so gbogbo ẹ̀yin tí àníyàn yín tó ti di YouTube àníyàn tó ti di blogging àníyàn ẹ dákun ẹ lọ tún ṣe báwo ò bá rí yín ọlọ́run ọmọ yín jù wá lọ àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yín lórí social media à ń rí wípé ẹ ti ní problem nínú àníyàn ẹ ti ní problem nínú àníyàn ẹ bá fẹ́ ṣíwá sí eléyìí ọ̀rọ̀ lágbájá ọ̀rọ̀ tàmẹ̀dùn ẹ fẹ́ ṣègbà ọ̀rọ̀ lágbájá ọ̀rọ̀ tàmẹ̀dùn ẹ lè gbé sọ̀yí Bukhari kẹmọkọ́yàn ẹ lè gbé sọ̀yí Muslim kẹmọkọ́yàn tíra tàwídì kẹmọkọ́yàn umuda kẹmọkọ́yàn fíkìw àwọn tíra fíkìw kẹmọkọ́yàn àfi lágbájá àfi tàmẹ̀dùn ọ̀rọ̀ lágbájá ngan tẹ́ bá ń kọ́ ọ̀ràn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ lè pe àkíyèsí àwọn èèyàn sí in the course of your explanation tẹ́sí ní dárúkọ rẹ̀ pé àwọn kan sọ báyìí o ohun tí wọ́n sọ yẹn ó tako ìjìmọ̀ wù àwọn ọ̀rọ̀ àwọn àfa o ìjìmọ̀ àwọn àfa rèé o tó bá sì jọ̀rọ̀ ìtìláàfù ni òkè àwọn kan sọ báyìí wọ́n bá mọ́sáàbù mọ́ mọ̀lìkì lọ ni so àwa ń tiwa àwa bá mọ́sáàbù mọ́ mọ́ amadu lọ ni kò fàjà kò fàjà. so bákan náà wá ni pé ọ̀rọ̀ tí ò tọ́ sí ọ lẹ́nu má sọ ọ́ má sọ ọ́ má sọ ọ́ ọ̀rọ̀ ahọ́n yìí ahọ́n wa yìí a ó ní sáìsì o ahọ́n yìí ó ní kíni ó ní sáìsì sọ̀rọ̀ ní sáìsì ahọ́n rẹ̀ tọ́ ọ bá ti sọ̀rọ̀ ju sáìsì ahọ́n rẹ̀ lọ. àwọn rẹ̀ ó tàbí àwọn ajá lẹ́bẹ̀lẹ́bẹ̀ ó sì dẹni tí wọ́n mọ kù lókù ọ̀rọ̀ ó dẹni tí wọ́n kù lókù ọ̀rọ̀ lọ́tún òkú ọ̀rọ̀ lọ́sì òkú ọ̀rọ̀ mélòó gan lẹ̀mí ara rẹ mélòó gan ni agbára rẹ mélòó gan ni ara rẹ tó fi wá jẹ́ni tí wọ́n ń kò lókù àwa tí ọ̀rọ̀ kàn mo sì ń fásitì sọ fún wa wípé pẹ̀lú ògo ọlọ́run ní ti tèmi mo máa ń sọ fáwọn yẹn pé àwa àdùsúnà àsínú kákọ́ọ̀sì ẹgbẹ́ so kò sí àmírù kò sí sẹ́kítírì kò sí tẹ́tọ́rà kò sí kinní kan láàrin wa wọn kálukú ń sọ̀rọ̀ ọ̀nì òní ẹ wá dákun ní ti tèmi o. èmi ò ní ẹnì kankan nínú ẹni tó tayọ ẹnu àlà sí mi pé ìmọ̀ fi ọlọ́pàá dọdẹ rẹ láíláí kò ní ṣẹlẹ̀ gbogbo yòówù orí o sọ nípa mi gbogbo yòówù orí o nípa mi tó wù mí mo ní má ibi kí n nígbà míì àlàáfíà ni fún mi tí mo bá sì fèsì ńgbà míì á ìwà máa ṣọ́ra kí n má tayọ ẹnu àlà sí ọ kí n má fèsì nígbà míì àlàáfíà ní fún mi wọ́ọ́rọ́wọ́ torí wọn ò ní sọ pé tí mo tún sọ rè but ibi kí n fọ èsì èmi fún ara mi màá máa take àwọn precautions kí kọ́ mọ̀ di pé màá tún wá tayọ ẹnu àlà ó bú mi léèbú kan kí n má lọ bú ọ léèbú méjì kó fún mi lépè kan kí n má lọ fún ọ lépè méjì ni wàá máa take precaution so níparí gẹ́gẹ́ bí mo ti sọ náà bóyá mo ti wá ta ayọ ẹnu àlá sí wọ rí ìwọ náà ṣàmójúkúrò fún mi o bọ́ bá sì sọ pé o fẹ́ gbalẹ̀ ẹjọ́ lọ gbalẹ̀ ẹjọ́ lọ tọ́lọ́ fẹ́ fọlọ́pàá gbé mi ntẹ́mi mọ̀ ni wípé mi ò sí nínú àwọn olùtayọ ẹnu àlá lórí pé mo ń ṣe ìkọ́ mọ́tò súnà mo sì ń ṣe ìzálà bídíà nǹkan jẹnu àlà ẹnìkan ló ń pè láti United Kingdom ẹ jẹ́ ká gbọ́n tó fẹ́ sọ. náà wa aleykum salaam. bẹ́ẹ̀ ni. gbogbo àti lori lórí social media pẹ̀lú mi la gbọ́ nǹkan tí ẹni wa yìí sọ wípé èmi gan fúnra mi o mo dá ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ nínú ọ̀rọ̀ yìí mo wá sọ pé kí wọ́n mú àpẹẹrẹ wá wọ́n sì mú àpẹẹrẹ bí mo ṣe ń ṣe program lórí àwọn Sufi wá pẹ̀lú àáfàá Saheed Shittu ohun tí wọ́n sọ yẹn mo lè sọ pé ó rí bẹ́ẹ̀ lábala kan kò rí bẹ́ẹ̀ lábala kan abala bi tó ti rí bẹ́ẹ̀ ni pé abala pé n ti ń jẹ́ Tìjàníyà Kọ̀dìríyà kì í ṣara Islam ìyẹn no apology for that tẹnikẹ́ni bá fẹ́ lọ sí court ó go to court kò sí ti ń jẹ́ tìjàníyà ọ̀kọ̀dìríyà ọ̀ṣàzìlíyà nínú ìsìláàmù wa ìtànàbí mo wáyé kò sí. So if I stand against Tijaniya, it is against the ideology of Tijaniya, not the people who are doing Tijaniya. No going against the ideology, the philosophy of Tijaniya is an attempt at eradicating the bidia of Tijaniya. However, in the course pé mo ń ṣàlàyé pé Tijaniya sọ́nà pé Kọ̀dìríyà kì í sọ́nà ó ṣeé ṣe kí hàmíyà ìgbónára kó wọnú presentation mi kó wọnú presentation mi bí àpẹẹrẹ ní ìsìn mo lè máa sọ̀rọ̀ lọ kí n sọ pé ìwọ lágbájá sọrí pé ò gbádùn that statement is uncalled for torí pé lágbájá yẹn kọ́ ni tí mò ń sọ̀rọ̀ ní lórí bí kò ṣe ìròrí burúkú tí lágbájá ní ìmọ̀bíyá gẹ́tì mi dáadáa mo ti ṣe lẹ́kṣọ̀ lórí amadiya mo ti ṣe lẹ́kṣọ̀ lórí tìjàníyà mo ti ṣe lẹ́kṣọ̀ lórí kọ̀dìríyà mo ti ṣe lẹ́kṣọ̀ lórí ṣíà at least àwọn gúrùpù wọ̀nyẹn now mi ò tẹ́ńdà apology sí any one of them wípé mo ṣe lẹ́kṣọ̀ lórí ọ̀rọ̀ wọn. I will never do that in my life. But what I'm trying to say here today is that ká má ki ikoje enu ala ikoje enu ala àlà ìtọwọ́bọ ọmọlúàbí àwọn èèyàn tí ń ṣe kinní yẹn ìmọ̀ fún wọn lépè ká má jẹ́ ọmọ wọnú ọ̀rọ̀ wa dáwà dúró sórí amúrù bìlì màrúfin wànáyù ánìlímùnkàr ìpàṣẹ dáadáa àti ìkọ aburú aburú ni tìjáníyà wàláyì aburú ni tìjáníyà aburú ni kọ̀dìríyà aburú ni amadi amadíyà this is this this is the stand of alusunna salafan wa khalafan àwọn ẹni ìṣáájú wa àtàwọn tó ń bẹ láyé lónìí wọ́n fi rin ilẹ̀ wípé tìjáníyà kìí ṣe ọ̀nà mọ̀ kọ̀dìríyà kìí ṣe ọ̀nà mọ̀ ahmadiyya kìí ṣe ọ̀nà mọ̀ so I never tender any apology in regard to those ideologies but rather mo tender apology sí pé ó ṣeé ṣe o bóyá ń gbà mọ́ sọ̀rọ̀ lọ́wọ́ kó gá sí pé ṣe mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe ń sọ tèmi àwọn gun tiwọn náà sọ tiwọn ok so that was the time tí àwọn kan nínú wọn náà fẹ́ ṣe programu lẹ́kọ̀ọ́ tí wọ́n ní àwọn fún mi ní twenty five thousand naira owó fifty k owó ìrìn owó àpò àwọn ògbò hòtẹ́ẹ̀lì fún mi kí n wá síbẹ̀ ah, mo dẹ̀ fèsì mo ní ẹ wá ìyá owó tẹ́ ẹ dákọ̀ wọn ò jẹ èmi o tẹ bá lẹ́yìn tẹ fẹ́ fún lówó ẹ lọ fún lówó o so irú táwọn fi lọ mí yẹn ó ṣeéṣe kí n react kọjá ẹnu àlà lórí ẹ̀ tàbí irú tí ẹnìkan tó bọ́ sórí social media tó tí ọ̀kọ́ sọ̀rọ̀ tó ní ah, that àbúrò ẹ̀ mọ̀ yẹn olórí burúkú mọ̀ ni ah, èmi náà lè sọ pé ah, bóyá èmi náà fún lésì tàbí independence kí mo fẹ́ fún lésì òun pè mí lórí burúkú mo èmi tún pè lóko míì lọ́sọ lórí burúkú that is ìtayọ ẹnu àlà from my side irú ìtayọ ẹnu àlà yẹn òun ni mò ń tẹ́lẹ̀ apology lé lórí tẹ́ ẹ bá sì wò mí dáadáa ẹ rí wípé in most cases mo máa ń control temper mi tẹ́ ẹ bá ti gbọ́ èpè tí mudiru morikas mo ní yòó ní dákọ̀ but the question now prompted prompted me ó prompt mi láti dárúkọ mo pè wọ́n jọ́ kan pé ah sheik ẹ sọ̀rọ̀ pé isa ò padà wá mọ́ ah, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí nínú Islam o àwọn ò fara mọ́ bẹ́ẹ̀ o dípò kí mùdírù mọ́díkàsì kí wọ́n sọ pé ọ̀dà sọ́yọ̀ ẹ̀gúsí mi ní agége àbórí fóònù láti jọ discuss yẹn ni wọ́n sọ yẹn dípò yẹn òbítíbitì èpè tí wọn ò lè gbà kán fira wọn ṣẹ́ tí wọn ò lè fọmọ tí wọn ṣẹ́. even though ìròpé wọn tó mi bí bí with my age okay wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè ọmọlẹ́yìn wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè ǹjẹ́ ẹ gbọ́ kí n reply I kept silent. Now. sẹ̀rẹ̀ tẹ tó sọ ohun ìtayọ ẹnu àlà nìyẹn ta ní ká mọ̀ sí mọ́ ẹ̀yin sọ ní ìsìn tẹ̀yìn tẹ̀ ń gbọ́ wáàsí gan ẹ fẹ́ẹ̀ ní láàká ìgbà wọn ti ń ṣe wáàsí lọ oṣù owó lẹ fi gbé ẹ dárò yín tó ń bẹ̀ wọ́n. ẹ wo ìtayọ ẹnu àlà ta ní ká ṣọ́ra fún ẹ ń sọ pé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wáàsí gan ẹ fẹ́ẹ̀ ní láàká ìju àwọn tí wọ́n ń sọ lọ làákàyè tí yín ẹ̀ ṣe fi sọ̀rọ̀ ẹ̀ ṣe fi làákàyè tí yín báyé sọ̀rọ̀ nígbà tó ti já sí pé ẹ̀yin ní làákàyè àwọn tí ń sọ lọ ìkó àwọn àáfàá mẹ́rẹ̀ ní gbólóhùn yẹn jẹ́ ẹ láti withdraw statement yẹn tẹ ẹ bá fọkàn sí pé ẹ pè mí jọ míì màá dáhùn yín. ẹ má wulẹ̀ pè mí báyìí má mo ti fún yín ní mo ti fún yín ní àǹfààní tiyín mi ò lè gbé tiyín mọ́ but ẹ tẹ̀ndà apology yẹn ẹ kọ́ sórí program tí mo ń ṣe ẹ kọ́ síbẹ̀ kí gbogbo ayé ó wípé ẹ withdraw statement yẹn pé ẹ̀yin tẹ́ ń gbọ́ wá àti gan ẹ fẹ́ ní làákàyè ju àwa tá à ń sọ̀rọ̀ lọ that statement is wrong. It's wrong kódà èmi tí mo kéré jù láàrin wọn yìí ẹ lè sọ pé nílàkàyè jù mí lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú time táìmù ti pè wá níjà bóyá tí màá ṣe ni pé torí náà. ìsí yín níwọ̀nba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n màá wíṣì wípé prógrámù yìí pẹ̀lú àkọlé yìí kó ní part B mo fẹ́ kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa mo fẹ́ fìyẹn gba kọ́mẹ́ǹtì yín wọlé inshallah lórí ìtẹ́wá béèrè yìí wọ́n béèrè wípé títako tí mò ń tako sufi yìí ṣé àwọn tí wọ́n ń ṣe tí ò dá ń bẹ̀ ni mò ń tako ni. ẹ mò ń bọ̀ mò ń bọ̀. ẹni tó bá wá aláàbí tí alukóra tó sì tayọ aláàbí àná mahama bá ní káṣí ó ní òótọ́ àwọn pèlè ní sufi àtàlátù náà ń ṣe wọ́n ṣe àtàlátàgà fúnra wọ́n ń ṣe láìra ẹ̀mọ́ wa wọ́n ń ṣe àkìtì àmọ́ yorùbá ó yàtọ̀ ní òkà ilẹ̀ yorùbá o àwọn tó ń ṣe tó lọ́ọ̀ tó ń ṣe bí wọ́n ti ń ṣe sẹ́kúrítàdì ni ó fi wọ́n tayọ àlà lẹ́yìn tí wọ́n ń láti wọ́n wọ́n ṣe gbogbo ẹ̀ láti ní ní ọ̀tún bí sọ́rí ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ wò ẹ má wọrí àkọ́kọ́ náà á pèrún báyìí náà sàn pé ìrún mọ́gíríbì ó àsìkò ẹ̀ kéré púpọ̀ ẹ̀ ntọ́mà wá ṣẹlẹ̀ ni pé tó bá ti di láago mẹ́jọ àbọ̀ á kọ́ntínú lónìí inshàlá tó bá ti di láago mẹ́jọ àbọ̀ ọ̀rọ̀ yín tẹ́ wá sọ yìí òun láti wá wọlé ọ̀rọ̀ yín láti bẹ̀rẹ̀ gbogbo ń tẹ́ sọ yìí ní ìsìn pátápátá àlàyé lórí ẹ̀ èsì rẹ̀ òun láàbà wọlé ní aago mẹ́jọ àbọ̀ inshàlá.

aláwọ̀ sàn wà ẹ̀yin tó dago mẹ́jọ àbọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀jẹ̀ tó dago mẹ́jọ àbọ̀ mọ́ kọ́ntínú insha allah subhanaka allahumma wa bihamdi Ashadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.